بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابته التابعين لهم بإحسان إلى يوم الدين My dearest listeners in this class, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. First of all, in this episode, I would like to address an issue to our non-Yoruba speakers. of Allah subhanahu wa ta'ala presentation to your own way of understanding the lecture shall be made summary, inshallah, at the end of this very class, inshallah. And mean, at the end, after we finish all what has to do with Al-Ikhwan al-Muslimun, before we proceed to another search in Islam, it is then I will make a summary. It could be a summary of two or three or four, and that's that episodes. Please, follow Allah's keep like that from me. May Allah subhanahu wa ta'ala keep fastening our faith and keep us in this great part of Islam and Sunnah. Ní episode tó lọ, agbára wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí introduction sí ọ̀rọ̀ àwọn Ikhwan al-Muslimun. Agbára wa sọ̀rọ̀ lórí Hadithi Abdullah Bilkhawaisira, Atamimi. àwọn ṣàlàyé fún wọn nínú hadith yẹn gbà náà wípé a máa ń dára wa padà síbi hadith yìí torí pé n tí ó fa emergency al-ikhwan ní ìgboro Egypt òun náà nítorí àìṣedéédé àwọn ìjọba àgbà náà àti ìgbọ́lá fún tí àwọn ìjọba àgbà náà nígboro Egypt gbọ́lá fún àwọn kìfìrí tí wọ́n darí wọn lásìkò yìí eléyìí ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ohun tó fà á yálẹ̀ wà ní mùsùlùmí náà tí wọ́n fi dìde àbí tẹ́gbẹ́ náà fi hù nígboro Egypt bí olórí bá wájú olórí tí ò dáa tí ì gbọ́rọ̀ sábàlú lẹ́nu bàbá ní àwọn aláṣẹ tí wọ́n lu òfin tí èso fi kan náà balẹ̀ wa lórí bóun ní Islam ní ká kú ju wọn á padà ṣàlàyé fún wa náà pẹ̀lú ògùn ọlọ́run ṣùgbọ́n bóun láti wá kó yẹn jẹ yìí a fẹ́ lòfin ẹ̀sìn a fẹ́ lòfin ẹ̀sìn gbogbo àwọn misbehaviors moral decadence tá ní experience láwùjọ bó o lá ṣe rectify gbogbo problems wọ̀nyí ẹni tó bí emergency alìkọ́wánú alùsùnmù náà nìyẹn so lórí bẹ́ẹ̀ tó wàá kú dáadáa ẹni tó jẹ́ prime funder alìkọ́wánú alùsùnmù wọn ibn hasan al bẹ́ẹ̀ ká mọ short biography nípa arákùnrin náà ká bá mọ short biography nípa arákùnrin náà á sì wá mọ kí ló jẹ́ leading factor àbí sole aim nítorí ẹ̀jẹ̀ jẹ̀máàtú al-Ikhwan al-Muslimun náà kalẹ̀. Hassan Banna wọ́n bí 1906 ní October 14 ni wọ́n bí Hassan al يلو قاعد مكتوب من البحيرة عبر إيجيب بقرة لجدي حسن أم أحمد أم عبد الرحمن محمد البنا بباري توك أو واش ريتيراني واش ريتيران بباري أنا سين تاغوشي حسن بنا أم بطو كوبيل من أجل تشكوله كوبيل لكن مدرسة الغشاد الدينية ìbẹ̀rẹ̀ ojú kọ́ bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ojú primary school education ni ẹ̀ ìgbà tó yá ó tẹ̀síwájú láti lọ bẹ̀rẹ̀ ìlẹ̀gàdíyà which is junior secondary school ẹ̀ ní mọ́dọ́sà yìí bákan náà mọ́dọ́sà yìí wá dá ẹgbẹ́ ìkàlẹ̀ tí wọ́n pè ní jama'iyyatul akhlaq al ó tẹ̀ já sí pé Asantana ó rí wípé ẹgbẹ́ yìí kò wéjì wọ́n against àwọn moradi kidneys tí ń rí láwùjọ tó orí bẹ́ẹ̀ wọn àtàwọn akẹgbẹ́ rẹ̀ mẹ́ta ìkí ń jẹ́ ilé kéwú tí sọ́rí tí ò mọ̀ sí wọ́n ti da ẹgbẹ́ mi rẹ̀ wọ́n pè ní jama'iyyatu mani'i al-muharramat jama'iyyatu mani'i al-muharramat authority madrasa tó lọ gangan dájà mayyatu al-akhlaq al-adabiyya ẹni tí ẹgbẹ́ yìí ń rí àwọn ọmọ ilé kéwú lórí àwọn ìwà ẹ̀kọ́ tí ẹ̀kọ́ mùsùlùmí ní. Ìwọ̀n Sambanna àti àwọn akẹgbẹ́ rẹ̀ kọ̀ọ̀kan àwọn rí tí ẹgbẹ́ yìí kò tí ì fáwọn ní táwọn fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ tó ń dá mi ilé ẹ̀ka. Èyí tí wọ́n á dákalẹ̀ síta ìwọ̀n pè ní jẹ̀mẹ̀ ìyẹ̀fọ́ wọ́n ní al-mahramat ẹgbẹ́ tó já sí wípé ìtàwọn gbé lọ́wọ́ gbogbo tí ò dáa làwọn máa kọ̀. bí ni ìròyìn ti bẹ̀rẹ̀ sí ń gbòòrò ló ń gbòòrò láti ṣe bí wípé ó ti bẹ̀rẹ̀ wọn ní ilé títà tó ní madrasatul mu'allimin ní damanhur madrasatul mu'allimin ní damanhur bí ìròyìn ti lọ jẹ́ ilé tí ó ní ilé tí ó ní wà ló fi di wípé ó jọyìn tọ̀ríkà àsọ̀fíyà àsọ̀fíyà ibi ni àkọ́gbọ́nà ti gbọ́wọ́ sófì ṣéèkù tọ̀ríkọ̀ yìí ó ṣe lè mọ̀ púpọ̀ ó fẹ́ràn ṣéèkù yìí gan ó sì mú sí ṣéèkù sófì ìbàdà kódà ó tún wá dá jàmáà kan kalẹ̀ náà nítorí aljama'iyyatu alhasọ̀fíyà alkhairiyya lẹ́yìn ẹgbẹ́ ìgbàmọ̀íyà mọ́nà mọ̀hàrọ̀má tí ó ti kalẹ̀ síta lékẹ́ tẹ́lẹ̀ lékẹ́ mọ̀ sí wọ́n tún wá dé lékẹ́ mọ́dọ́kúrúdé lékẹ́ mọ́dọ́sàtì mọ̀álìmí ó tún wá tún dá ẹgbẹ́ ní ìkalẹ̀ náà lábẹ́ tọ̀ríkà sófì so tọ̀ríkà sófì kasambana dálẹ̀ yìí ojú ló ti ju wípé àti ìgbàmọ̀íyà tọ̀ríkà sófì alkhairiyya kasambana dálẹ̀ yìí ní jásí tí àwọn ọmọ ẹgbẹ́ àwọn mòrídì ara wọn ni wọ́n ní eléyìí eléyìí nípìnlẹ̀ bí asọ́gbànà ti di oṣoofi tí ó sì sí ẹ̀rí kan tó fi hàn sí wa gbàngbàngbà gbogbo tó di kọlọ́jú bíbá kò fi sófi lẹ̀. Ìgbà tó di wípé ọmọ tá à ń sọ yìí ó ti kúrò ní ìlú títí wọn nílùú tiẹ̀ ní Buhayra ó ti wá sí Kọ́hírà. Ìgbà tó jẹ́ pé nígbà tó kú dé ní madrasa al-mu'allimina tó ní dàmàlà hó asambana wá sí Cairo káàrò ló ti wá jọ ẹ̀wọ̀n ní madrasatu Darul Ulum bí ló ti wá lọ jọ ẹ̀wọ̀n ní Darul Ulum ìgbà ló ti di wípé máa fún àwọn akẹgbẹ́ rẹ̀ títí àwọn jáde lọ fún dáwà ṣíṣe gbogbo àwọn public places ó mọ̀ gbé dáwà lọ́bẹ̀ẹ́ so babalagba tó wà ní Darul Ulum yìí dáwọ̀ sí 1937 ṣe ibẹ̀ ló ti ní diploma ló ti ní diploma nínú kọ́ọ̀sì tó ṣe ń jẹ́ kọ́ọ̀sì kéwù ní diploma láàárín ìgbà tó wà nígbà ìlúmọ̀ yìí òun ló fi ma Sheikh Muhammad Rashid Rida Sheikh Muhammad Rashid Rida ọ̀gá tó ní مجالة المنار مجالة مجلة المنار قالوا لي مجلة المنار لجنة كان يجي bàbá yìí ẹlẹ́kọ̀ọ́ ni onímọ̀ hadithi ni kódà nínú tí a kà nínú kan sí Albani rahimahullah ta'ala oní tí ń gbà táwọn ń bẹ ní sórí à ń gbà náà bí sí bàbá yìí tó pè ní Majallatul Manar yìí bàbá yìí máa ń discuss ọ̀rọ̀ hadith jẹ́ nínú ẹ̀ sínú ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àbí tí màjálà yìí máa ń jáde màjálà yìí náà Sheikh Albani a máa rí àǹfààní sí àmọ́ gbèsè ra wọn ò Albani là ń sọ sheikh albani ọ̀tọ̀ hasan albanna ọ̀tọ̀ ṣùgbọ́n a fẹ́ mú kíkọ́ lára sheikh ahmed rashid ridwan bàbá yìí wà ní egypt lásìkò tí hasan banna ń jẹ́ student ìdá rẹ̀ olóhùn majalatul manaf lexin tí bàbá yìí máa wá ń publish síta yìí ó jẹ́ lexin tó ti pé máa ń tìtọ̀rọ̀ hadith ìdí ni sheikh albani rahimahullah ta'ala láti bẹ̀rẹ̀ sí ní passion àti feelings fún mahadis bẹ́sì bàbá yìí ń bẹ lára materials tí Sheikh Albani kà tí mahadis fi jókòó lẹ́mìí wọn tí wọ́n fi nífẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n fi wò pé nínú ọ̀nà tí ẹ̀sìn máa ń gbà sin lọ́wọ́ láti sin ìmọ̀ ẹ̀sìn ìpínlẹ̀ ní mahadis àsìkò yìí ni Hassan Banna náà gbọ́ nǹkan kan yé nípa sàlàfíà lọ́dọ̀ bàbá yìí tó jẹ́ bàbá yìí sàlàfí ni bàbá yìí àmọ́ generally sàlàfí ni gbọ́dọ̀ sí pé ìdákẹ́ wà láyé kó má níbi tí ó kù sí. mo ló fà tí sheikh al-albani al-albani rahimahullah ta'ala ó sọ pé tafsir al-manar sí bàbá yìí kọ yìí wọ́n ní tafsir bàbá yìí kọ tafsir kí wọ́n kì í tafsir al-manar wọ́n ní tafsir tó bí àkókò ni tí ìbá sí pé bàbá yìí ìgbà míì yóò máa lo báyìí sọ̀rọ̀ kan tó di bẹ́ẹ̀ nínú ìpẹ̀tọ̀ sí èdè almaná ẹ̀tí bàbá Sheikh Muhammad Rasheed Rida tó kọ̀. so torí pé ó ti ní àgbọ́yé asábánà ti ní àgbọ́yé sàlàfíà níwọ̀n àbúrò bàbá yìí wọn ló fi sọ wípé nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ sọ wípé dáwà òun dáwà tún sàlàfíà á padà ọ̀rọ̀ yìí níbi tó ti sọ á sì tráì láti examine pé dáwà sàmbánà tó gbé kalẹ̀ fún jamaat al-ikhwan muslimun tí dáwà tó sàlàfíyà ni àbí dáwà tó sàlàfíyà kọ́ àpàdà wòye sí bàbá yìí ló ní kọ́ ìdá نتعاون فيما اتفقنا بيننا ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه pọ́ńsípù yìí kò gbajúmọ̀ náà kí ètò máa pọ́ńsípù yìí bóò ni bàbá yìí ṣe bí kalẹ̀ bóò ló ṣe ń lò ibo na asambana ń lò sí ibi wá dá padà dàbí gbà wípé kọ́ ìdá ya asambana ni ìfẹ̀rọ̀ráìzì kì í sàdbánà ló fẹ̀rọ̀ráìzì bàbá sheikh muhammad rashid ridọ àwọn ni wọ́n gbé kọ́ ìdá yìí kalẹ̀ asambana gbà lẹ́nu wọn gbogbo ọmọ tí ó ṣe máa ń gbà àfẹ́lẹ́nu àfà ibo ló ń wá ń lò sí kí lè ló ń gbà bàbá yìí ibo na asambana padà lò sí gbogbo rẹ̀ á padà ṣe àlàyé ẹ̀ lẹ́yìn sókí nípa imam uh, alimami shahid bí àwọn ẹ̀kọ́ alùsùnà ti máa ń tẹ̀sẹ̀ lánà ọmọ fún alimami shahid agbára ṣàlàyé lórí ìyẹn náà tó sókè nípa ìsẹ̀mí ayé rẹ̀ sókè nípa ìsẹ̀mí ayé rẹ̀ ó sì kú ní 1949 verbal twelve wọ́n bí ní october fourteen nineteen oh six ó fi ilé ayé lẹ̀ ní twelve february nineteen ilé ìlú sókè nípa bàọ́jáde àsàmbánà báwo ni ìròrí ká wá dá ẹgbẹ́ àsọ̀wálù súnà kalẹ̀ bó ló ṣe wá dé kí tá a sọ díẹ̀ sókè nípa ìtàn rẹ̀ yìí tá a bá wo al-ikhwan al-muslimun wal-mujtami' al-misri ti muhammadu shawqi zaki muhammadu shawqi zaki a bá sókè nípa ìtàn rẹ̀ ká ṣàlàyé nínú tírà bákan náà bó o ní ìròrí ìkọ̀wánu ṣe wá bíbẹ̀ àbáńtà sọ yìí náà inú tírà yìí. àfáà tó kọ́ tírà yìí Muhammadu Shawqi Zakiy ó ní childhood friend òun ni afẹ́bánà jẹ́ àwọn gbogbo àgbà láti kékeré ni kékeré làwọn ti jọ ń sọ̀rẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ló hàn sóhun ló ṣe pé síkọ̀ so sọ́ọ̀sì tá a fẹ́ máa mú àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́ọ̀sì tó wà reliable ni ìwọ́n náà lè wá tíra yẹn al-ikhwanul muslimuna wal mujtama'u al-misri written by Muhammad Shawqi Zaki. báyìí bó ní sọ nọ́rọ̀ rẹ̀ wípé ohun tó mú ìrò rí ìgbẹ́jẹ́ ìwánù súnà kalẹ̀ wá ó lè lè wáyé ní zelokwaada àti jíjáde one thousand two thirty seven tabalọ́wọ́ page thirteen to fourteen báyìí discuss eré dáadáa ó ní nínú oṣù òzòlùkọ́ àdá tíjíra ń di one thousand seven hundred thirty seven tí ń ṣe èdè march nineteen twenty eight ó ní àwọn kan wọ́n wá ṣàbẹ̀wò fún al-Ustaz Al-Banna nílé rẹ̀ láwọn wọ̀nyí hafiz abdulhamid ahmed al-hafsari fuad ibrahim عبد الرحمن حسب الله إسماعيل عز وزكي المغربي gbogbo wọ̀nyí wọ́n ni wọ́n wá bá àṣìbáàlà lè tán wá sábẹ̀wò fún wọn àjọ ń sọ̀rọ̀ nípa ohun tí ń ṣẹlẹ̀ ní sòsáìtì gt ńgbà náà tí wọ́n ń sọ gbogbo ọ̀rọ̀ wọ̀nyí pẹ̀lú akí pẹ̀lú ẹni tọ́rọ̀ ń dùn pẹ̀lú determination tí a gbọ́dọ̀ change sí lọ láwùjọ ni a gbọ́dọ̀ change ni wọ́n wá ń bi àṣàbáàlà lérè pé ọ̀nà wo la fẹ́ gbà táfi ṣiṣẹ́ nípa ìsìláàmù fi padà bọ̀ sípò táfi rí glory ìsìláàmù retrieve bó la ṣe fẹ́ rìn wọ́n wá ní tó wá rí bẹ́ẹ̀ assignment bó la ṣe ṣe iṣẹ́ yìí àti tí ó máa darí wa àti tí ó máa pè wá ṣàkíyèsí àgbéléwò àsambánà lọ́wọ́ àsambánà ó sì gba àmánà yìí òun náà jẹ́ wọn àti fi mí ka lórí وكانت بيعة بينهم جميعا eléyìí ṣe di àdéhùn láàrin gbogbo wọn nìyẹn lórí táwọn tó fẹ́ ṣiṣẹ́ fún islam àwọn mùsùlùmí ìṣirí wa kanat bay'atan bainahum jami'a ló fi já sí pé bẹ́ẹ̀ máa fi bá jẹ́ kọ̀wánù tó tọ́ jẹ́ kọ̀wánì tó tọ́ àti bí òsè ní gbọ́wọ́ yóò gbé àdéhùn ìròrí ìbò ló ti wá ó wá láti inú ìròrí asambanna torí pé ń súnfì lòun tẹ́lẹ̀ ó sì gbowó súnfì bàtà bá débi àkídà ẹ̀ nípa ọ̀rọ̀ súnfì á ṣàlàyé bó ti gba ọwọ́ lọ́wọ́ ṣékò tọ̀rí kan rẹ̀ ìròyìn ẹ̀ náà ló gbé wá sí ní Ikhwanul Muslimun ló fi dé sí wípé genuine membership fún Ikhwanul Muslimun èyí ó gbìgbé rà lónìí oath ó rẹ̀ ń dá pledge of oath fún ẹgbẹ́ àwọn làwọn kọ́ bọ́ ilé ẹgbẹ́ ẹ̀sìn tó ma wọ́n máa ń gbé àdéhùn tí wọ́n ti gbé wọ́n ń gbọ́wọ́ nínú sọ̀ríkọ̀ ilé wa bẹ́ẹ̀. wọ́n ṣe ẹnìkan ni wọ́n wá sọ̀rọ̀ nínú wọn ó ní bí àǹfùsànà bí àǹfùsànà kí ni táà máa jẹ́ okòwò sọ̀rọ̀ wa ibi lápẹ̀rẹ̀ wa ni àbí klọ́ọ̀bù lápẹ̀rẹ̀ wa àbí sọ̀ríkọ̀ lápẹ̀rẹ̀ wa torí pé a fẹ́ ká ní official operative system. formal operative system so afẹ́ká standardize gbogbo ọ̀nà láti máa gba ọ̀rọ̀ ní activities wa ọkọ̀ ọlámà jẹ́ ọ̀sánbọ̀nà wa ní àkógbò ètò kàálẹ̀ yìí àníjẹ́ nǹkan nù rẹ̀ o bí a fi gbogbo ohun tí ń jọ́rọ̀ owó kọ káfí ilẹ̀ ó já sí pé àkọ́kọ́ ohun tí ó máa ń jẹ́ ìpàkiri rẹ̀ jókòó káfí pàdé káfí fi papọ̀ nínú ọ̀rọ̀ fitra onígbòràn ti fẹ́ ṣiṣẹ́ torí gbogbo wọn pátá ọmọ ìyá kan ni wá tá à ń ṣiṣẹ́ ẹ̀sìn Islam tó bá wá rí bẹ́ẹ̀ o alkhawanu almuslimun ibi tí ó kọ alkhawanu almuslimun ló ti jáde rè ibi tí ó kọ alkhawanu almuslimun ló ti jáde rè the Muslim Brotherhood láàrin asambanna àtàwọn tá a dá ọkọ wọn síwájú yìí ibi tí wọn tó kọ ìṣègùn rèé ọ́fíìsì wọn kọ yìí òun lè léyìí. tí ń yájú pé tẹ̀yẹ̀ bá jẹ́ tabani alkhawanu almuslimun tẹ̀yẹ̀ jẹ́ sufi ó lè jẹ́ ìwọ̀n kéèyàn jẹ́ kí o lè jẹ́ ìwọ̀n kéèyàn jẹ́ òsín tó kéèyàn lè jẹ́ láti sọ pé òun wà lábẹ́ ìsìláàmù ìdúró lè jẹ́ ìwọ̀n ẹ̀dá gbogbo rẹ̀ papọ̀ ní ìbàjẹ́ ahmadi àtàgán nígbàtàbá bọ̀ ọ̀dáyè kan á padà jẹ́ kó hàn síra wa nínú àwọn àkọọ́lẹ̀ tí àwọn ọmọ tí wọ́n san bánà kọ́ọ́lẹ̀ ó dà ń ṣe èso mùsùlùmí gan tí yọ̀rọ̀ politics tó padà bá ọkọ̀ mọ́ ìwádìí mùsùlùmí tí àsanbánà sì bá wọn lò ní bàálù mùsùlùmí kódà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí gan tọ́jú ọmọ lẹ́yìn sàǹdánà nínú ẹgbẹ́ yìí ó mọ̀ káwọn sọ̀rọ̀ wọn ṣe mùsùlùmí ìgbà tó ju sàǹdánà kú tán làṣírí ṣẹ̀ṣẹ̀ wá hàn síta wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì gẹ́nu àwọn alórí àwọn gan tó ń sọ sáájú àwọn nínú àìsíwádìí mùsùlùmí kò ì tiẹ̀ ṣe mùsùlùmí yọ̀ ojú wọn. so bí lè ṣe jẹ́ rèé nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mú ṣàlàyé rẹ̀ fún wa nílé ó ní wípé ìgbà tí ìkànnì wọn sọ̀rọ̀ wípé afẹ́ká ní orúkọ so that a fi lè mọ operate officially bá lóko a register àwọn ọ̀dọ̀ government so eléyìí tí èyí ṣe haram nínú ṣẹlẹ̀ islam ẹgbẹ́ kan ń bẹ ń jó kọ ẹgbẹ́ kan ń bẹ ìjọba mọ̀ wọ́n rẹ́jísà rẹ̀ kò sọ di haram nínú ẹ̀sìn kúrẹ́ nǹkan ní ń bèrè nù kìí ṣe é wọ̀ nígbà tí ń ṣàlàyé fún asambana tí ń bèrè lọ́wọ́ rẹ̀ wípé ó kọ owó lámàá jẹ́ tó ṣe tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lásìkò tá a wà yìí ní tí wọ́n máa ń ṣàlàyé ni wípé àwọn kan kóra wọn jọ láwọn ṣiṣẹ́ fẹ́sìn kìí ṣe ó lójà kí ni tí wọ́n gbé lọ́wọ́ methodology wo náà ń lò methodology wo ni wọ́n lò fún dáwà wọn tó bá ti ṣe déédéé alkitab àti sunna pẹ̀lú àgbóyè àwọn sọ́láfù sọ́ọ̀lẹ̀ ìfàbùrú ń bẹ̀. ìwọ́n tó bá ṣe wípé ìkóra kódà tí wọ́n máa ń lò kọ kí wọ́n lò kọ kan tí wọ́n ń jẹ́ ṣùgbọ́n mọ́lẹ́hájì tí wọ́n fi ṣe dáwà wọn methodology tí wọ́n fi ṣe dáwà wọn methodology tí ò bá ìdábà ti sunna àti àgbóyè àwọn sàhábà wọn ni àwọn sọ́láfù sọ́ọ̀lẹ̀ generally wọ́n ti bẹ́ẹ̀ jẹ́ hálùsùn náà sọ̀rọ̀ táwọn afá ti yanjú lásìkò ta wàyí ni ẹjẹ́ mẹ́ta ni ẹjẹ́ mẹ́rin ni wọ́n sáà ń kọ́ mọ́sálásí tí mọ́sálásí ń ló kọ́ ìtò wá kàn wá ní wípé ẹ̀kọ́ mọ́sálásí tí ẹ̀yin jẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ní olùmọ̀ kàkọ́ọ̀bì ni àbẹ́ ẹ̀kọ́ ní nǹkan míì ni àbẹ́ ẹ̀kọ́ ní masjid àdìdẹ́sìn ni wọ́n kọ́ nǹkó ló kàn wá kí ni àwọn àwọn anshikọ̀ àwọn duties àwọn responsibilities àwọn obligations àwọn orientations èyí tí mọ́sálásí yẹn ń bí fún àwọn èèyàn láwùjọ tó jà síjà nìyẹn òbí èèyàn kan náà ń bẹ lù kan náà nígbà tó ń kọ́ lé iṣẹ́ tẹ̀ ó fẹ́ ní dáhùn ti dájú wọ̀ sún náà kò sẹ́ni tí ó hàn sí àtẹnití nǹkan ẹ̀sìn ògbá ilé ní wípé ilé iṣẹ́ ó tárakùnrin kọ́ ó pè ní dáhùn ti dájú wọ̀ sún náà yìí ilé iṣẹ́ yóò ní í ṣe pẹ̀lú kòránà àti sún náà jíjẹ́ àtẹ̀bọ àti wá ṣèṣèrí wọn gbé lọ́wọ́ àti bá súnmọ́ wọn ó sì sàn fáwọn èèyàn náà àbẹ̀rẹ̀ lápẹ́rẹ́ ń dálẹ̀ so bẹ̀rẹ̀ láti rẹ̀ ti dáálẹ̀ tó ó kọyẹ kọ́ ló jájù gẹ́gẹ́ bí mùsùlùmí náà tó lọ jẹ́ Abdullah ẹni Abdullah ti ń gbé ẹbọ olóò jẹ́ Muhammad ń kó ọkọ̀ ànábì ìjọ kọ́ ẹni mo tó tún bí ìjà ni wá èyí nǹkan ló kàn wá so nígbà tí ẹlòmí sọ pé ah, ẹsùn wa sọ pé kí ọmọ ìjọ kọ ní àà ẹni sọ pé káwọn jó kọ fún asambana yìí kìí ṣe pé òun ni nǹkan àárẹ̀ ṣùgbọ́n kí ni tí wọ́n gbé lọ́wọ́ jẹ́ kí ni ọ́rígìn ibi tí alùpùpù wà nínú mùsùlùmí tó fi jáde ọkọ̀ yìí wá jáde ó wá ṣe déédéé wípé gbogbo ẹni bá ti lè jóun fún mùsùlùmí àfàǹbámùnà náà ó ń kogun ọmọ rà náà ni láì mọ́ wòye sí pé kí ni àfíìdà kí ni àdìọ́kà ẹni kọ̀ọ̀kan tó lóun jẹ́ mùsùlùmí tí ń bọ ọmọ ẹgbẹ́ rẹ̀ débi tí wọ́n lè ṣe àtúnṣe tí ń bẹ ní ara wọn nígbà òṣè fóònù náà tó ṣe wípé òun náà ló ń gbé yìí náà lẹ́ẹ̀ náà irú àfíìdà wo ni bẹ̀rẹ̀bọ̀ tiẹ̀ bá ń ṣàlàyé rẹ̀ síwájú àmà irú àfíìdà wo ni bẹ̀rẹ̀bọ̀ tiẹ̀ náà nígbà bá tẹ̀síwájú àwọn ọ̀rọ̀ wa wey yé wa. ká lọ bí àwọn nǹkan tí wọ́n mọ eléyìí. a ṣàlàyé nípa àkídà asambanna a ṣàlàyé nípa àwọn afkaruhu wa manahijo what are the thoughts of asambanna and what are his methodologies kí ni àwọn òrùka asambanna gbé lọ́wọ́ kí ni àwọn ìlànà tí ń kọ̀. láti fi implement àwọn òròrí yẹn a fẹnu kan manhum talamizuhu àwọn olọmọ tó asanbánà gan àmọ́ wọn tí wá ní ìròrí ẹgbẹ́ yìí tó dálẹ̀ yìí kí ni ìròrí yìí ìròrí jẹ́ ìwádìí mùsùlùmọ́nù kí làwọn ọ̀nà tí ìròrí yìí náà tí kí làwọn ọ̀nà tí ẹgbẹ́ náà là kalẹ̀ láti fi àtìfù ẹ̀mú wọn àwọn ni wọ́n jẹ́ great thinkers fún ẹgbẹ́ yìí àwọn oníròrí àwọn oníròrí kò sí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ tí à ń sọ yìí tí wọ́n láwọn thinkers àwọn tí ń rorí fún wọn ó ṣe pé wọ́n ti wo wọ́n ti gbé àwọn òròrí kalẹ̀ fún wọn ní àwọn tí àwọn tí wọ́n kọ́ lẹ̀ títí àsìkò òun làwọn ẹgbẹ́ wọn dé lẹ́yìn wọn ni wọ́n implement. ميا الجماعات والتنظيمات المنتمية إلى هذه الجماعة انتماء العضوية وأسماء الفكرية وانتماء الفكرية كلا ولد لدى سنينا àti àwọn organizations lóríṣiríṣi táwọn náà ń tan mọ́ ìtọ́mọ́ Ikhwanul Muslimun dídá títan mọ́ wọn ìtọ́mọ́ ẹgbẹ́ ni àbí títan mọ́ wọn ní tìròrí títan mọ́ wọn ìtẹ́gbẹ́ ni àbí títan mọ́ wọn ní tìròrí àwọn ẹgbẹ́ ẹ̀sìn kan bẹ mẹ́ńbàsì wọn jẹ́ fún Ikhwanul Muslimun àwọn àti wọn jọ ń ṣe lójú ìlànà kan ni wọ́n sì jọmọ ẹgbẹ́ tí wọ́n gbọ́wọ́ pẹ̀lú wọn àwọn ẹgbẹ́ ìsìtọ́ sì ń jẹ ń ò gbọ́ lọ́dọ̀ ìwánu mùsùlùmù àmọ́ the same methodology tí ìwánu mùsùlùmù náà ń lò bẹ́ẹ̀ làwọn náà ń lò so wọ́n jọ ń pàdé lórí ọ̀rọ̀ kan náà ni. kí ni àwọn ọ̀rọ̀ tí àwọn àfa ń sọ nípa ẹgbẹ́ yìí kí làwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn sínkàsì àwọn ẹgbẹ́ yìí. then á fẹnu kan àwọn wo ni àwọn èèyàn kọ̀ọ̀kan láwùjọ Islam tó já sí pé wọ́n nírò rí àwọn ìfúwánù ṣúná lórí kódà bí wọ́n ń sọmọ ẹgbẹ́ wọn tó jẹ́ ìròrí wọn yẹn náà làwọn táwọn sọ yìí ń lò láyè ibi tí wọ́n wà látẹnubọ̀ ọkọ̀ sọmọ wọn. bákan náà nípa bí sábà pa àwọn ìfúwánù mùsùlùmí á ṣàlàyé kí ni àwọn ìṣọ́ra àti àwọn ìkìlọ̀ tí àwọn afọ olùmọ̀ ẹ̀sìn tí wọ́n dúró dídí lórí kìtàbà tó súnà ìlú àgbáyé àwọn sọ́làfù kí ni àwọn ìkìlọ̀ tí wọ́n ń ṣe fún àlùmọ̀ yìí níbi tí àlùmọ̀ yìí máa bá wọn ṣe papọ̀ níbi iṣẹ́ dáhàwà gbìyànjú pé kí akúrẹ́ èèyàn kan kó mọ wá dìfẹ́ǹdì ìwánú àlùmùsùlùmọ́n lóòótọ́ wọn fà sọ lórí irú àwọn ọ̀rọ̀ yìí a tún ṣàlàyé lẹ́ẹ̀kan sí kí ni àwọn ìkìlọ̀ àti ìsọ̀yàn lára pé kí àwọn afọ òtítọ́ tí wọ́n gbé kìtàbà ti sínà lọ́wọ́ pẹ̀lú àbáyé àwọn sẹ́láfì kí ni tí wọ́n sọ níbi ìkìlọ̀ ká máa báwọn ìfọ̀wánì sí pọ̀ pẹ̀lú ìṣe kálà tó dìfẹ́ǹdì wọn so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun lájọ sísá fi ẹnu bà ájá Allah subhanahu wa ta'ala kó mọ́sá ìlé wa fún lọ́jọ́ ó lè wa fún ní àlàáfíà ara tàbí ṣe àlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo àwọn tí wọ́n sọ yìí olóògùn ọlọ́run ápùlà yìí ní kẹ̀ǹkẹ́ uk ibi tá à ń ta ọ̀rọ̀ wá sí bẹ́ẹ̀ ni ká mọ aburú ní aburú ó sì wọn ti ya àtẹ̀sẹ̀ bọ́ nínú ẹ̀sìn bàbá mọ aburú ní aburú tá a ṣàlàyé táwọn aláburú ẹ̀dá gbé lọ́wọ́ léyìí gan ó lè mú káláburú ẹ̀dá míì náà ronú kó kí wàdà àkàbúrú ni mo tẹ́ ń ṣe láti ọjọ́ yìí tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń sàwọn ẹgbẹ́ yìí kò mọ tí wọ́n mọ tí ń wí o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ti di bá àjẹlòsì sínú ẹgbẹ́ yìí tó ti di àwòrò sàṣà sínú ẹgbẹ́ ìkọ̀wánu mùsùlùmí náà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra tí àwọn afẹ́ ìkọ̀wánu kan kò mọ́ o kò ká bẹ̀rẹ̀ láti inú tíra ẹni tó jẹ́ ẹni tó dá ìfọ̀wánù gẹ́gẹ́ lẹ̀ náà wá ń gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ lórí kọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ rèé ìtọ́nà wọn bá sọ rèé ọ̀rọ̀ tí wọ́n sọ rèé ní tí àná ọ̀sálàmù sọ rèé gbẹ́láwà mọ̀ wípé tí ahlu sunna ni ikhwanu muslimuna ni àbí ahlu sunna kọ́ ni wọ́n Allah subhanahu wa أستغفرك وأتوب إليك